Leo မလေးကိုယ်တိုင်ဥပ္ပစာရီသုတ္တာလို့ဆိုတာစေတီပါတော်လေးစမိုင်း သူတို့ကအဲဒီရုပ်တဲ့ကုလားမေကာမပါတဲ့ရုပ်မှာကဒီကူအဝါဒအဝါအဝါနည်းစွာအဝါအဝါလို့စွာအဝါနည်းဘဝဘောမလူရဲ့အားကြောင့်ဒီကံဘောဝိအဝါတော့ဆိုရင်ဘော ìsà ọ̀dọ̀ ọlọ́run bá ní ìmọ̀ ọ̀rọ̀ ní màpá rẹ̀. Eléyìí àwọn tó ti wọ̀ rẹ̀ àbùsẹ́ gbogbo àwọn táyà kalẹ̀ yìí kò sí ẹ̀ka tó ní àǹfààní. Onára ó ṣe àwọn òbí ilé lákòókò ọmọ wa máa ní àdúrà sí abẹ́níyàwó àdúrà ìrẹsì ní abẹ́lọ́wọ́ يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم إن ظلم عدو عظيم قد يقول الله قد يعرف يوم وبعدين ويعرف يوم وبعدين Kakọ́ ọmọ lẹ́kọ̀ọ́ nípa ìmọ̀lọ́wọ̀ wa lọ́kà. Kakọ́ ọmọ lẹ́kọ̀ọ́ bá a ti kírun. Ó jẹ́ àgbàsọ̀rọ̀ ọlọ́run láti sọ ẹ̀fọn pé ó wọ̀ ọ́ lẹ́yìn ọ̀rọ̀ ìṣọ̀lá.

lórí àwọn ọ̀rọ̀ ရှိတာဒါကဘောဘောဘူးလို့ပြောတာကဗလာကြီးဘာသာလို့ဘုရားကတော့ဆောက်တာအဲဒီလိုပြောမှပို့ဘူးဒီကဘုရားကလည်းဝါရစ်ဆောရရဲ့ရုပ်လာအော်မာရီဘုရားကြီးရဲ့အော်မာရီ sọ ọmọ wa nílànà náà ká kọ́ ọmọ wa lẹ́kọ̀ọ́ àlùkùrán ká wá ilé tó tí wọ́n ti kọ́ àlùkùrán ká kọ́ ká fún wọn lẹ́kọ̀ọ́ àlùkùrán ká kọ́ wọn lẹ́kọ̀ọ́ bíi ìṣẹ̀lẹ̀ ànábì báyà ló ti tò sẹ́lẹ̀ àti ìṣẹ̀lẹ̀ àwọn sọ̀rọ̀ ilé ìlú òwúrò àwọn làwọn tó fi ní kọ́kọ́ àdìláwọ̀ မှာဒီကချင်းနဲ့ဒီမှာဝါစတိကဒီပေါ်လို့တဲ့မောင်စဲအစ်စလာရီရဲ့ဘုရားကတည်းကရှိဘုရားကတည်းကဘုရားကြီးဝါစီအခုဘဝနဲ့ဝါစီကဆောလာရီဆရာကအခုခေါ်လာတာဆရာတို့ကဆိုတယ်။ဟုတ်ပြီလား။အလ်ဖာကူဝါဖာဒီဝါစီဇာရီယောအဖေရောဘာယောရာဒီ ṣàlàyé orí ọ látara ohun tí àpá ṣàlàyé wọn apá tí ó yọ pé wíwá táyé tá a wá táyé kìí sí léwu ìwá táyé wa kìí sí lé kìí sí lé bọ́ọ̀rọ̀ tí a wá tá a wà láyé ká wá ṣe tó bá wù wá a lè ṣe tó bá wù wá ní tó bá ní a ṣe àpò sí tàbí ọ̀dọ́ bá ṣe jọ ìtọ́wò ọba àbùsílẹ̀ Muhammad sọ́lọ̀ máa àyíwò fẹ́lá ń bá pa aláṣẹ́kù wa pé ẹṣin báyìí òun náà àìṣe ìlú ọ̀pá ti pàṣẹ ẹ̀kú wa àìṣe gbogbo ẹ̀dá yòówù tó bá ṣe tí láti ó tún sára yẹ fún wa pé ìmọ̀ ẹran tó ń dà sí ilẹ̀ iṣẹ́ rò ó kó ìrìn ṣe ń gbèrò gbogbo ìrìn ẹ̀kọ́ ìyàwó kò fẹ́ bá mú bọ́ọ̀lù ẹ̀dá ẹ̀dá kò ọmọ bí ẹgbẹ́ ẹgbẹ́ kan sẹ́wọ́n bá ara wọn lọ ẹ̀dá kò ní ìjọba tó ọ̀rọ̀ náà sí ìrìn ìwòsàn yìí ọ̀nà àrùn yìí ọ̀nà ഓർമ്മ ẹ̀dá kò ní ti bàbá ètò lẹ́nu ẹni yóò fi ọba níbèrè bẹ́ẹ̀ tí ọba yẹ nínú ọ̀rẹ́ tí rẹ̀ abẹ́ tí ẹni náà ti ẹni tó bá níbèrè owó àtúwà ní tó bá lóye àwọn tó bá ti gbóbèrè tí wọ́n bá lè bẹ́ẹ̀ tí wọ́n kọ́ sí ìlú rẹ̀ tí wọ́n fi lẹ́nu sí wa pẹ̀lú òwúrọ̀ ọba á sì á mú ìdáhùn sí ìbéèrè náà. Asalaamu alaykum.